Akufa part three eh, tí a mọ̀ sí final saga fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo part three sinimá àkúfà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí àmọ́ síwájú kí a tó sọ bí ẹ ṣe máa wò ó ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ni wípé ẹni tó bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí nìkan ni yóò láǹfààní láti kọ́kọ́ rí eh, final saga tí a mọ̀ sí apá kẹta part three nígbà tí ó bá jáde sí orí youtube channel ẹ fún àǹfààní gbogbo ẹni tẹ́ ti wo apá kìíní àti apá kejì ǹjẹ́ ẹ lè sọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn tí wọ́n kópa nínú apá kìíní àti apá kejì yìí ẹni tí wọ́n mọ̀ pé nífẹ̀ẹ́ sí jùlọ ẹ kórúkọ rẹ̀ sínú comment section tó wà nísàlẹ̀ fídíò yìí níta torí pé ẹni tí ẹ bá ti kórúkọ rẹ̀ nípa ẹ nífẹ̀ẹ́ sí jùlọ òun ni a máa mú eh, a máa fi sínú àwọn sinimá wa èyí tí a máa mú sí ojú ìwòran yín lórí YouTube channel a máa lò dáadáa níta torí pé ẹ lè máa rí wò torí ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ sí náà a bá yín fi sínú fíìmù fún yín o ẹ̀sìn náà gbàgbọ́ láì tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ sọ òṣèré tó wù yín kí a fi kún eh, apá kẹta àti àmọ̀ sí Final Saga nígbà tí ó bá máa jáde síta fún yín o ẹtí wọn tẹ́tẹ́ ti gbọ́ wa o etí tẹ́tí fi gbọ́ wa kò ní di o ojú tẹ́tí fi wò wa kò ní fọ ẹ má gbàgbọ́ láì tẹ subscribe button ẹ ṣé o.